lérí ẹ̀. اللهم عليك بين قلوبنا وأسرنا فبيننا وأبنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر الدنيا وما بطن وباركنا في أسمائنا وأسمائنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا إنك أنت التواب الرحيم واجعلنا شاكرين لنعم مقصدين بلا مسلمين بلا عليك قولنا وأتم علينا اللهم إذنك لك خير الأرض وخير الدعاء وخير النجاة وخير العمل وخير الثواب وخير الحياة وخير الموت وتسجنا وتسجد موامننا واجد إيماننا وارفعنا ونعجنا وتقبل صلاتنا وكفر وكفر لنا aa ọụa ahụ a aaa aaaa الهدى الجنة اللهم إنا نسألك أن تبارك في نفوسنا وفي أسمائنا وفي أبصارنا وفي قلوبنا وفي ملكنا وفي قلوبنا وفي أهلنا وفي مهجعنا وفي مماتنا وفي أعمالنا وفي أسناتنا ونجعل فتاك يعقلنا من الجنة الله فجنبنا منكرات لا ملاك ولا هواء ولا عمال ولا لواء اللهم صلينا بما رزقتنا وبارك لنا فيه وانه

إنه مثل عمادا يا أعزاء الذين آمنوا تعالوا بين كل ذات رعاية يا أيها الذين آمنوا شهادة بينكم إذا حضر أحدكم الموت حين الوسيلة كان سواء عدل منكم سواء عدل منكم أو آخر إن ويعدكم إن أردتم فرجتم في الأرض فأصابتكم مصيبة الموت لحديث لهما من بعد الصلاة فيقسمان بالله إلا يطمن يستعي به أبدا لا يستعي أبدا ولو كان ذا قربى ولا تكتم شهادة الله ولا نكتم شهادة الله إلا أن أمن لآخره فإن اغفر على أنه رجل حقا إثما فلا قرار يقول فلا أرى يخرجان فقالوها من الذين استحق عليهم الأوليان فيقسمان فيقسمان بالله لشهادتنا أحق من شهادتهما لشهادتنا أحق من شهادتهما علينا وما علينا إلا أن ذلك أدنى أن يكتب الشهادة على وجهها أو يهرب أو يهرب أن يرد عباده بعد أيمانهم واتقوا الله واسمعوا والله لا يهدي القوم الفاسقين Oh, okay. أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم قتل ما أوحي إليك من الكتاب تقرب إلى الله تعالى بتلاوته وتقرب لألفاظه وتأبصر لمعانيه فإنه من أفضل الأعمال نفعه ما في الذكرات أفضل من المجد adinatụmazịdịpụrụ ya ir arịa ti tiat ana ị s gwasea anaona alịkọ iri amụrụ ba alịkpọ miri ha nahịy alịkpọ mmiri awa ado anii a akụna-aha zụ nwaneiahụ abmiri aarụwazụaanụ kahụzuea dịrị ya na a nụ wahaazụ waatụadiịhụ aeụ nwaea ناصح ومكتوب بسم na ومن بسم الله Fatul Aisha suna karu, Aisha faranta a Jumaifa, ya ayyuka a na kuma za a kawai يا أيها الذين آمنوا شهادة بينكم إذا درأكم الموت حين الوصية اثنان سواد منكم أو آخران من غيركم إن أنتم ضربتم في الأرض فأصابتهم مصيبة الموت ثالثونهما من بعد صلاة فيقسمان بالله إن ارتبتم لا نشتري به ثمنا ولو كان عند كل ولا نكتم شهادة الله إنا إذا لمن الخاسرين فإن أسر على أنه مستحقا إثما فآهران يكون مقاله من الذين استحق عليهم الأولياء أيقسمان بالله لشهادتنا أحق من شهادتنا وما اهتدينا إنا أيضا لمن الظالمين ذلك أدنى أن يأتوا بالشهادة على وجهها أو يعفوا أن تهدى أيمان بعد أيمانهم فاتقوا الله واسمعوا والله لا يهدي القوم الفاسقين الحمد يا طيب الأسماء يا من هو الله أمن العيش ليس إلا lè táwà sáyé náà. Ìlàjò lè bára ní àwọn àti ìyá náà òyà náà òyà náà. Ìyá rọ́bì àwọn náà. Ọdún wà nù àyàmú. Ọdún lè mọ̀ ìlànà ìlú ìbára. Ìjẹ́ ká sọ pé máa ṣáà láàmú. Àwọn ìlànà قوة لا قوة إلا بالله إلا بالله Àánú rẹ̀ ló ní kó wá jọ o. Má fi ìbínú rẹ̀ tú aká o. Má fi ìyà àkójọ tàbí jẹ́ o. Adúgbò pé àwọn ẹ̀rọ mẹ́rin. mẹ́wàá. Àwọn ọmọdé ọ̀rẹ́ ìlú ìgbésẹ̀ ọmọ ọmọ ọmọ ọmọ dáadáa. Ètò òkúnná náà mẹ́jẹ̀ ọ̀ṣẹ́ ìwà wà. Tó, láìdá wa kù ní, wọ́n fẹ́ sọ fúnra nípa ọlá tí ń bẹ fún àwọn tí wọ́n mọ̀ fúnra. Ẹ̀yin bàbá àbá ẹ̀kú oníire. Ẹjẹ́ wà sí ìlọ́mọ kí fọ́yà lọ́kọ́ máa Ó lè rí ilé ẹ̀rẹ́ wọn ọ̀gá sí láyé máa àwọn ọmọ ni wọ́n máa lókùn iṣẹ́ wọ́n máa kọ́ lára. Gbogbo àwọn bíṣọ̀ àti èké náà pátá ọlọ́run ló ṣe láti kó. Ẹjọ́ kẹ́gbọ́ tí òṣìṣẹ́ láàmú àmọ̀ Àwọn tí wọ́n ń jẹ́ kó rá nìdání. tí wọ́n sì tó lò ó ọkọ̀ oríire o. Ọ̀la ọ̀dúnrún lára ìṣọ́lọ́ máa wà nílé ọ̀sán lára. Òjíṣẹ́ ọlọ́run ní kàdọ̀ là máa gba ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé. Yàtí mo sọ àbúrò lóko ọkùnrin ẹgbẹ́ náà. Lọ́wọ́ ìdíjọ́ ọlọ́run ó kó àjọ àwọn tí wọ́n máa ẹ̀fọ́ ha. Wọ́n dé القيامة ويقول ويقول القرآن القرآن يوى معشر يوجد يا ربي يوم تنوى بعدين هذه àwọn alùpùrá nígbà ń ṣe wọ́n lọ́ṣọ̀ọ́ dákùn bá ń ṣe lọ́ṣọ̀ọ́. Pẹ̀lú ìgbìyànjú ìgbàdá ìtẹ́lẹ̀ màláàmù ọlọ́wọ́ wà pàṣẹ pé gbogbo àwọn tí wọ́n máa ọ̀tá tí wọ́n sì dúró. ẹ̀yin mẹ̀lẹ́kà ẹ bá ń gbé wọn lájẹ́ àpélé. Àkùrá ló ń sọ ọ̀nà bá ń ṣàlékún wọn bá ń ṣàlékún wọn sí i. Òyìn ní láti wò ó ń ṣàwọn ìgbà Wọ́n wà tó lọ wọ̀ wọ́n léwu àpálẹ́. ثم يقول يا ربي أرضى عني Pẹ̀lú àárín ìwà alága ìyọ́nà ọlọ́run, ọlọ́run kó jẹ́ kí ìyọ́nà ọlọ́run ní wà bá wọn. Gbogbo ẹ̀yìn tẹ́ ọ̀rọ̀ ní ẹjọ́ àkùnrin tẹ́ẹ̀sì náwó lé wa lórí tẹ́ẹ̀tọ́jú wa ẹ̀kú oríire. Lẹ́yìn náà, Bàlùmọ́nù náwó ìfọ́lá. Àwọn awúlé ọ àwọn ọ̀sẹ̀mẹ́yà ẹ̀jẹ̀ ẹ̀mọ̀kọ̀rá ẹ̀mọ̀kẹ́. Wọ́n lọ ẹ̀mọ̀ ẹ̀gbọ̀kọ̀rá. ويتلاعب بكل آية بحسن آية قاطر كما أنكر كما صديقه dáadáa wọn torí sẹ́ẹ̀kì ti ń bẹ lálùjọ́nyà àlùjọ́nyà ó ní sẹ́ẹ̀kì ó ní dáná fẹsẹ̀ dáná gẹ́sẹ̀ ìbáyìí òǹkà iye ayà ń bẹ nínú kùrá òun náà ní ìgbésẹ̀ kọ̀ọ̀kan nínú àwọn sẹ́ẹ̀kì náà àwọn tó ń mọ lẹ́yìn ìlú àwọn ẹ̀lẹ́kọ̀ọ́ ọ̀gbìn máa ti sọ̀rọ̀. Ní wọ́n fi wá ń ké ilé ńlá ti jánu dúró òní sẹ́ẹ̀fù lẹ́sẹ̀ wọ́ lẹ́sẹ̀ wọ́ tẹ̀. Ọlọ́run ẹ̀ máa tó kí Fúrámù. Ìdàpọ̀ ẹ má pa ẹ má pa ní ewúrẹ́ wo. Àbá ní ìyá àwọn ojú ni mú wà. Àìrí mọ̀fẹ́ àdàdì ni, àìlẹ́mọ́tàyẹ àmà àárí ẹ̀yìn wà ìwálé múlámi àgbékúbàlẹ̀ àmà àárí ẹ̀wà ìwálé múlámi. Ní ọ̀rọ̀ nílé, ohun tó lè fẹ́ ẹ̀sùn yìí, Wúwà tààrí ìmọ̀ sí ìmọ̀ àdàdì. Orí dáwọn akẹ́kọ̀ọ́ nínú yìí. عن بعيد قبل الإخوان والمسلمين ظنكم بالذي علم بهذا ìgbàwárí báyìí ẹ wá wọlá tí ó kù máa wà fún àwọn tí wọ́n ń lò ó tí wọ́n ń lò ìgbà tí wọ́n ń ọmọ gbogbo àwọn mọ̀lẹ́kà ni wọ́n máa béèrè pé àwọn gbogbo ẹ̀dá wọ́n máa béèrè pé àwọn mọ̀lẹ́kà wo làpẹ́lẹ́ wọ́n tó bá yí ó ń lọ jẹ́ àwọn àpá àwọn bàbá. tí wọ́n bí àbá tí wọ́n dị wọn lájẹ́ lásùrà ẹ̀ka ìfọ̀rọ̀ náà. obìnrin náà fẹ́ àwọn obìnrin kan náà kò lè wù mí tí wọ́n ní ìtura yìí. àwọn mẹ̀lẹ́ kan ká àwọn bàbá àpá àwọn tí máa ń lè fi láyé. ìgbà yìí tẹ́ ọkọ̀ máa ń lè

ẹ̀yin náà kúkú náà pè lọ́wọ́ ẹ kó wọ ti sùkúù ni ẹ wà fún àmì àtijọ́ ìyá ńlá aláǹfààní pọ̀ láǹfààní. tó ètò ìṣúra báyìí àmọ́ ìwà fẹ́ gbà wá níyànjú gbogbo àwa àmì náà wọ́n ní ètò ìṣúra báyìí.

ẹnu ọjẹ́ ìbọ̀kan máa ó ní èrè tí àní wá àní òkè pàdánù rẹ̀. ayé náà àmẹ́bí ní ìṣúra náà ní dùgbà rẹ̀. ṣe ọdún ní ẹ̀ta àmúgbọ̀n láwọn. ẹ ti dá wọn wáta lálẹ́ gbogbo ẹni ẹni á ìgbẹ́ tó àmọ́ká. kò jẹ́ bí ìhà sórí máa kà lára ẹlẹ́ máa kà láì jẹ́ pé ìlú tó ga jù ọ lọ máa kà á tó ní wà láà. máa kà ọ náà bá fi ọ̀nà àwọn bàbá ó ní àkẹ́tì lẹ́lẹ́lẹ́. òfurufú ó ní wà láàrú rẹ̀ ó ní wà láàrú àdó máa kà á lẹ́ẹ̀dẹ́ tako tó ń ṣòro wọ́n tó bá ń gbìyànjú ọmọ àkàfúrásì kò ní tù lórí ni ó ni ó sì pẹ ẹ̀dá níṣẹ́ wa ni ó gbà wá lára nígbà náà gbogbo ènìyàn ọmọ wa kiri. wẹ̀yí àtàlà bá lẹ́yìn ìyá mi ìwọ̀nyí. àbẹ́mi ni sólà tó wò sọ.

ṣe pé yọ́ la èèyàn nínú ìyá sàárè ní àgbìyànjú rẹ̀ o. Bó tẹ̀ sí ìhà tó ní owó tí wọ́n máa kà á. Àkí bàbá mi kò kà bàbá mi wà. Gbogbo rẹ̀ ọlọ́run jẹ́ kí a pẹ̀lú ẹ̀ o. À ń ìrọ̀lẹ́ ọlọ́run yá tó lẹ́nu. Tó bí ó ṣe rí o. gbogbo ẹ̀yin bàbá àfà ẹ kú oríire o gbogbo ẹ̀yin ọmọ kéwù ẹ oríire ẹ ní yíyó ọlọ́run ní àti àwọn náà o ẹ máa lo àkùrá ẹ̀yin yàtọ̀ sí àwọn ẹ̀yin bàbá akẹ́kọ̀ọ́ máa ń lè kí ẹ̀fọ́ oríire o ọlọ́run jẹ́ àdéhìí wọn láyé àtọ̀run ẹ̀yin tẹ́ ẹ dáni kí ó bẹ̀ á ọlọ́run ẹ̀ bá sùn wọn. tó àwọn àbọ̀sínú àgbọ̀rá àgbáyé. نعوذ أيها الذين آمنوا شهادة بينكم إذا أرادكم الموت Ọlọ́run náà ń sọ̀rọ̀ nípa kú. Àkókò yìí èèyàn òṣèlú ìgbà tí ó dé, ọlá bọ̀ náà lọ́rọ̀ ní gúdẹ̀ ìṣàbùn yọ́pàdé yìí. àbí Ndọrọwa wa ń sọ nílà yìí òun ni àwọn ọ̀rẹ́ orí ìsìláàmù dákọ ọ̀rẹ́ orí ilẹ̀ náà ti jáde ṣùgbọ́n ọkọ̀ ló kó àpọ̀ àti dọ́mọ ìyá wọ́n fẹ́ ẹnìkan bá fẹ́

ṣàkíyèsí dúkìá rẹ̀ lọ́lọ́run ṣe. ọlọ́run ẹ̀rí náà gbọ́ lọ́gbọ́. ọlọ́kùnrin ẹ̀rí tó ẹ̀rí jíjẹ́ láàrin ara yìí. ìdáhùn àwọn ọ̀rọ̀ àwọn ẹ̀dọ́kùn lórí lọ́rùn. ìgbà tó bá dé wá mẹ́rin náà nínú ayé. èyí náà ni wà sí ìyá. Gbàgbọ́ lọ́fẹ́ ṣàṣọ́lẹ̀. Ìgbìmọ̀ ẹ̀yọ̀ wá ń ṣe ní ọkùnrin àwọn méjì nínú oníṣíwájú ní tí wọ́n gbà àsọtẹ́lẹ̀ kò fẹ́ sọ. Àwọn alákọ̀ọ́ ni irun bẹ́ẹ̀ gbọ́n. Tàbáwọn méjì ní ìpínlẹ̀ Èkó tí wọ́n ń ṣẹlẹ̀ sí yẹlẹ́gbọ́. Kò sí àwọn ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn. kò sí ní àwọn tí wọ́n yọ ọmọ ìrìn àjò àwọn tí ọmọ ìyá ẹ̀kẹ́sì ọ̀pápọ̀ àwọn ní àwọn náà lẹ́rìí léèrè àwọn náà pé ṣé sọ. tó ń lọ ní náà. bá ibẹ̀ ní

ó sì fẹ́ ẹlẹ́ ìjọ ọmọ ìlú kan náà ẹlẹ́ mẹ́jọ ọmọ ẹgbẹ́ náà tẹ́ ní ọ tí wọ́n ń ṣe rárá ẹ̀bù rọ́ṣọ́ wọ́n ṣe lẹ́sìn yìí bóyá àwọn bàtà bí ni wọ́n bóyá àwọn ìjẹ bàtà bí gan bóyá ọ̀ṣẹ̀wọ́ ni wọ́n kí wọ́n wá sọ ti ojú wọn ntí ojú wọn tó nípa ẹni wa ìdí òsì láyé dúkìá rẹ̀ bóun lẹ ṣe sí. فيقسمان بالله ẹ̀ẹ́dùwọ́só ní àdùkù àṣájì ẹ̀kùnrẹ́yà wá jẹ́ yóò kí ló bí orí tó ń pa dúkìá rẹ̀ àwọn góòlù tí ó ní àwọn ẹrù ẹ̀ àwọn owó ẹ̀ ẹ sọ tó torí tó Ọlọ́run nígbà náà ọwọ́ àwọn ọlọ́run búra, ẹgbẹ́ àríwá búra. Ìrírí dárí tó ń tẹ̀rẹ láti jẹ́ ẹ̀yìn bàbá ṣùgbọ́n tẹ̀rẹ láti ṣe èdè sí wọn. <clears throat> Lẹ́yìn ṣàrí ìrí bàbá

àmì ìpamọ́. Tọ́lá wọn ní lè yẹjú nǹkan ọ̀. Ẹni tó bá wà tó gbà tó tẹ́lẹ̀ òkú. Àwọn ní lè yẹjú ra oko dúkà rẹ̀. Iná ìlànà àgbẹ̀dáyé àbílẹ̀. Ọ̀rọ̀ àti parí ọ̀rọ̀ wọn pé táwọn bá ṣe àbòsí, àwọn ti jẹ́ tẹ̀lé ẹni tó kọ́ lẹ́nu ẹ̀sìn àgbò ní ẹgbẹ́ fúnra yẹn àsìkò lágbára ni lẹ́yìn lẹ́yìn ìran àdásárì à ń bọ̀ wọn so wá sọ mùsùlùmí tó fẹ́ jọ ìníṣẹ́ pàápọ̀ ìní pàápọ̀ gbogbo owó ọjà rẹ̀ bóòlù ti jẹ́ ìyókù kọ́ àwọn tọ́tajà tó wọ́n tó gbowó àdúrà àdúrà ètí fún gbogbo ẹ̀ ni wọ́n sọ. Sàyínú ò sí ọ̀rọ̀. Ọlọ́run ní bẹ̀rẹ̀ bá wá òṣèré bí wọn. ẹwà gbọdọ̀ ẹ méjèèjì ẹjọ́ náà ẹ̀yìn òkú dẹjọ́ ìrìn àjò ọ̀yà afẹ́rẹ́ èèyàn méjì ní ìlú yín lọ́la àwọn méjì owó ti dàrú báyìí. ẹni náà wá aṣọ ní tó yí tó. tó fi máa ìdè ńlá. Àwọn méjì tó wá mú ni náà gba búra. Lájà á náà.

ọlọ́run ní wà mọ́tà lẹ́yìn náà. àwọn òkò jẹ́ àdá o. iná ìdá ìlànà wọ́ọ̀lì. báwọn bá kọjá àdá báwọn sọ tí ò rí bẹ́ẹ̀ àwọn sọ̀rọ̀ sí àwọn onígbégbó. الآيات من شهادة على وجهها أولى ولكم Ọlọ́mọ lè ní ọ̀pá ni ó sì mú àǹfààní wá kí á rí ẹni tí ó búra láti sọ̀rọ̀ ìlú ìṣe gẹ́lẹ́. Àwọn ìyàwó ọkùnrin ní àtúrọ̀ ọjà eré ọdún láyà ẹ̀rọ ìyẹn. Àbí àwọn tó rẹ̀ lẹ́wọ̀n ń nípa ìbúra wọn náà. Wàtá tòlù bá ha wá ṣùgbọ́n àwọn ẹ̀páyọ̀ náà ẹgbọ́n tọ́lá ń sọ owó. Wàwúrá ọ̀rẹ́ àyà ìrẹ̀ bá òun ní káàkiri. Ọlọ́run ní òun ní fipò kí ìmọ̀ náà. Bàbá sì mànà wọn náà ní bí ó lè rí.

àtẹ́wọ́sọ́lọ́run aláàrùn mọ́fẹ́ lànà ìsáábàkà wọ́n sùn mẹ́ta lẹ́bí yíkà náà ìráwà àti náà wáyé súnkínà ní àmàlà bíbí máa ìsáàtìkà ni mọ̀kọ́jà sátì yára jù sídínà ilé máa wà fàámáà. يا كافر المشكلات ويا عالم اليقينات أكف بالأسلام وجوه ياسر لمعنى أتام قضي على حقيقة ياسر لمساجد وأقسنا من العطي والضلال وأنت الموفق لكل شيء Ọlọ́run ló mọ tó pamọ́ ọ. Mo tó fi pamọ́ ìjọ ọlọ́run tó. Ìgbà tí ó jẹ́rìí, ẹ má jẹ́rìí èké o. Ẹ má gbàgbé fọlọ́run tó yí yóò. Káwá máa wọ tàṣírò olúwa ní àyà àlàbí máa mọ̀nú ọgbà ilé ẹgbẹ́ náà bá lódodo ṣàádàtú lórí fún nígbà tí wọ́n fẹ́ jẹ́bi láàrin ara yín ìsọ́nàdọ́ra àtàkùnrin nìmọ̀ òtù nígbà tí pa ẹnìkan lù yín ayé asúbáàbù ìyẹn ni pé kò tí ì kú ìwé ó ti rí àmì ikú nínú ìwà ìwúyà tó nǹkan báyìí báyìí báyìí ọjà tó ń kó lọ ní báyìí ni o òun ti tà ń dẹ́ o ẹni tó ń ta fún kò tí ì gbowó o òun yẹn gbowó rẹ o tàbí owó ètò ìgbà ó wà níbi báyìí o ẹni tó ti fúnra yìí pé. àmì ikú ti dé. ọlọ́ni súná ìṣàwárí ní mímú ẹ̀yin méjì lẹ́jọ́ déédéé ẹ̀sùn mẹ́bẹ̀. ìlú bẹ́ẹ̀kì máa ń rìn àmúrò yìí ó jẹ́ ìtumọ̀ àṣẹ. ayé ìyáṣẹ́ àjò ìyáṣẹ́ àjò yìí. yẹ́ẹ̀rì tí ó jẹ́ tó kún rẹ́rẹ́ ó jẹ́ ìlọ́po. Àlá ìtìsáàyì lè tọ́gbà yìí. Wàyí nà bẹ̀rẹ̀ ní ní ìsá àìsọ́rìtì lè ádàp. Ó ní nínú wàsílẹ̀ wàsíyàtà rẹ̀. Ó wá láti lọ. akparụ àwọn ahàrá ni ríngéèlì fún tàbí àwọn méjì míì ríngéèlì fún géèmì láti kàn tí wọ́n ṣe dị yín bẹ́ẹ̀ ni ìjọba a ń mú ìgbàlábù tó sáfárí tó fi ní ní ìlú فأصابت مصيبة الموت مصيبة قوى فلح ذلك سادسونهما àwọn tó wá àwọn méjì tó fẹ́ jáde ẹ̀ẹ́dù wọn só ẹni fẹ́ dà wọn dúró tó kò bá náà wà wọn dúró ẹgbẹ́ lọ sígbà tó wá nàìjíríà ẹ Nǹkan àwọn méjì ni ẹ̀ẹ́dà wọn ní báàgì ìṣọ̀láàpù lẹ́yìn èrò kíkí. Irú tí ẹ kù tán gbọ́ ẹ̀yìn wọn, àìṣọ̀láàpù rẹ̀ á náà nù àlàáfàlì. Àyíkú ti máa ń lè

lánà sàrí ìdùnnú ìdùnnú ìsàmọ̀lẹ́kùn àní fi àní fi ọlọ́run ní kékeré lórí ìbúra wa yìí wà láwọn láwọn ṣùgbọ́n bàdálà nínú ìgbìyà tó wá jẹ́ pé nǹkan ayé láwọn àwọn oníṣẹ́àjò káàkùdà rò pé ẹ̀yìn àpá ẹ̀yìn o oníṣẹ́àjò káàkùdà lè àṣìṣe àmì mú èké ní ọ̀nà tó lẹ́lẹ́gbẹ̀ẹ́. ولو كان المقصر له أو المسؤول له. Ìbáyìí jẹ́ pé ẹni tí wọ́n fẹ́ búra fún ṣáàkú níbẹ̀ ọjọ́ lásùnmọ́ kàrẹ́rà sáàmì náà àní àní àní bóní tí ọjọ́ lásùnmọ́ wa ọ̀nà mẹ́rin tó rà dábà láì dáwà fún ẹ̀rí jíjẹ ọlọ́run láàrú pamọ́ ọ̀nà tí àmì ìwé àmọ́ àdáàbìà ìwé àdáàbìà nípa pẹ́ wá láti ẹ̀ka ká sọ lójú wá tó àní nípa náà náà àyíṣà nígbà náà nígbà táwọn náà tá a bá fi ẹ̀rí ń jẹ́ pamọ́ àmì nàní ha sì bá àwọn ti jẹ́ kan nínú ẹgbẹ́ òwú ẹrù ẹ̀sẹ̀. Sàrín òṣèrà. tọ̀lá àdáàdà alifi ìlà ọlọ́run wọn ṣàlàyé pé tẹ́ bá ti wá kẹ́sí pé àwọn méjèèjì ló gbéra ẹ̀ wọ́n ìṣolóòtọ́ àlàáfíà wọn àká ìṣúná múra wọn ọ̀nà ẹ̀sẹ̀ ni lórí ẹ̀sẹ̀ yẹn múra sí wọ́n ń ما توجيه لمسجد إعادته ما كنت مستجابا أو قصد الشهادة أن يقرأ إلى اليوم lápẹjúwe tẹ ẹ bá ti lè fura sí wọn màá gbé ìyá náà wòrán ibùdó ibùdó ààrùn mẹ́rin lòyìn kù. tí wọ́n búra tí ì òdodo nípa ọ̀rọ̀ ẹni tó kú àwọn òṣìyà láwùrán nìyí tàbí àsọọ́lẹ̀ tí òkú yẹn sọ kò sí déédéé ńlẹ̀. olúwa ní bàálù ẹ̀ẹ́dún méjì ní ipò àwọn méjì àkọ́kọ́ tí sáwọ́jì ènìyàn ní àyè ìmọ̀ àwọn ní oṣù àgùrà nínú ọ̀nà sí ìrìn ìṣẹ́ àkàwé nínú àwọn tó jẹ́ pé ẹni tó kú yẹ wọ́n jẹ́ ẹni tí ó sọ àsọtẹ́lẹ̀ ẹ̀sìn wọn ẹ̀wọ̀n wọ́n mú ويبدل من أحلاي wọ́n ní nínú àwọn méjì yìí tí a lè nínú wọn àwọn tí wọ́n jẹ́ ẹni tó súnmọ́ súnmọ́ àti a wà ní a lẹ́yìn yáwó àwọ̀lù nígbà tó ń àwọn ló náà là sínà náà là sẹ́yìn. àyọ̀kẹ́ sí náà lè láàyè àwọn méjèèjì náà tó wá bá àwọn ọ̀pọ̀lọpọ̀ ń gbéra. aláìyá mẹ́tì ṣáà ìdẹ́yìn àwọn mọ́ṣẹ́jàmbá mọ́yàkú láàyè àwọn méjì tá a fẹsẹ̀ wá gbẹ́dìde o àwọn wà á sọ pé lọ́sàn á dákùnrin ẹ̀dùn jíjẹ táwọn á kù òun ní sàádà tí ì ju jíjẹ àwọn méjì wàmọ́ ìtàjẹ́ iná àwọn ọ̀kọjá aláwọ̀ àjẹ́ wàsá àkà ní àmì àwọn ọ̀kọjá àlà òdodo làwọn sọ tó bá lè jẹ́ pé àwọn òṣòdodo nínú islam láti lọ sọ yìí nínú àyẹ́ pé àwọn méjèèjì àwọn wà nínú àwọn alábòsí àlìmáànà ìyá ṣáàbì lè mú sàlárù aláwà sùpàtì ní ismail àwọn onírúurú sí àyè ìhìnà ní àyè yìí àwùjẹ́rì irú òkèdà ní sàfárì wà láàrú yìí fàáyín nílé tábàlì wá sí yàtà fún ìmọ̀ tẹ́ ẹ bá ti ṣe ìrègùn fún àwọn méjì yẹn sádà wúwa ní ọ̀gbọ́n áná tẹ́ ẹ ti kéèsì pé wọ́n ti ṣe ìjàmbá yá òṣìṣẹ́ ihá bóyá wọ́n ti mú nǹkan kan nínú dúkìá òkú yẹn. àwọn dọ́kùnrù ìlà ṣáṣí tàbí wọ́n ti taari ẹ̀ lọ síbòmíì. sọ́ọ́mọ́ ánìlà yìí tà á ń sọ́ọ́lá òbí léè tọ́já sí pé wọ́n sì gbà pé òkú ṣàsọ́ọ́lẹ̀ nípa rẹ̀ wọ́n ní ìwà nípa ìlà áàdùn ẹ̀yẹ pé náà náà ṣàbùrà. àyíkọ̀ náà náà máa láti tàkì sí bí irọ́ pípa tó bá ti jẹ jáde nínú ìbúra wa. Àdáyé ajá fi àná alùpù akẹ́rẹ́bùrù wáṣù yàtà àná sì máa. Máa dàá òhùn. Wàlí ó

ẹni tí ó jẹ́ mùsùlùmí mansuhatu ọyàn ti pa oná rẹ̀ wọ́n á sì bá rùsọ̀lá tó yà á sílì ṣùgbọ́n òye tí ń bẹ níbi pẹ́rẹ́ pẹ́sọ̀lá tó yà ẹ̀yìn ẹ̀rọ àlẹ́ àṣàrì òun ni wọ́n tó búra yẹn ìtàgé ní níbúra yẹn ṣe ní kọ́tórì. وتاسيس العلف في آية بإسنان من أقرب الوصية àti pé ó tún jẹ́ ẹ̀sà nípa àwọn méjì tí wọ́n súnmọ́ ní òṣooṣù ìwákíà àlàtí ní sọ̀látìlà wàyí ọ̀mọ̀rọ̀ wàhù buhari wọn lélẹ́yìí ó wáyé nínú ọ̀rọ̀ mẹ́rù buhari ẹnìrọ́jùlá nígbà ní sáàrù wípé arákùnrin kan nínú àwọn bàní sáàrù àdájà máa wàá yíyan ọmọ ọmọ bàjáì wọ́n ò mọ násírààlì yá àwọn méjèèjì sì jẹ́ ẹlẹ́sìn nàṣàrà àmọ́ bà sàmíyù ẹgbẹ́ wa jẹ́ sàmíyù ẹlẹ́sìn ìsìlámù lò òun wá kò láyé bìhárí ní ó kò láyé lórí ilẹ̀ kan.

ìgbé tó ẹni yóò ó kò láyé o àwọn nǹkan díẹ̀ tí yán àwọn ẹrù rẹ̀ ní kó lọ rè o. Bákàdú já náà ní kìlọ̀ pé àwọn tí wọ́n ohun tí ń kó lọ àwọn ni wá takò pé ẹrù rẹ̀ ọmọ báyìí o ó kó àwọn góòlù kan bẹ̀ a àti ìyí o. àrọ́bà àìlà nàbí sọ̀rọ̀ àlàsára ní ya gbé ẹjọ́ ọ̀nà sọ́dọ̀ ànábì pé ọmọ ìyá wa tó kú sí láàrin àwọn ti àwọn ẹlẹ́sìn ti yóò rẹ̀ wọ́n dojú ẹ̀rú ànísọ̀lá sí láyà wá dé ìpè súnmọ́ wàjára já ọ̀nà sí màkàtà ohun tí wọ́n ń wá o ǹjẹ́ ń ṣàfẹ́kùn wọ́n wá padà bá wọ́n padà rí ẹ̀kọ́ọ́là ibùta náà wò sí sàbíìlì wàdíì wọ́n ní àtàmímọ̀ àti ájíyìn àwọn ni wọ́n tà á àmọ́sọ̀ lábílé ayàtìṣá ní láyà kejì bá túbọ̀ kalẹ̀ àkọ́ọ̀mọ̀ lọ́jù láàyè ní ráùnù ìyá ìsáàlù làwọn méjì tó bá wá dìde nínú àwọn tó jẹ́ èèyàn ẹni tí ó kù wàhálà pa àwọn ẹni wa búra kẹ́yìn ẹ sọ pé ìbúra tàwọn ó fìdí múlẹ̀ ju àwọn tí wọ́n kọ́kọ́ búra lọ báyìí ni ọlọ́run ṣe yanjú àwọn nǹkan náà nípa pé mùsùlùmí kéré ìgbà náà òǹkà àwọn mùsùlùmí ọ̀pọ̀ tàbá wá rí bẹ́ẹ̀ àwọn tí ó búra tí wọ́n ṣe mùsùlùmí a jẹ́ pé àsìkò tí wọ́n búra sí àsìkò tó lágbára ní sí ẹ̀yìn ìrún àlàáfáà yìí. nǹkan wọn wá fọlọ́ọ̀ búra nítorí àwọn tó ọlọ́run parí ọ̀rọ̀ náà pé láha ọlọ́run o gbogbo ẹ̀yin o ẹ búra o ọ̀rọ̀ tó lọ́wọ́ sọ ẹ gbọ́ ní sàmáà ọ̀bùn. nígbọ́ àgbọ́gbà ẹnọ́fọ́lọ́ ń búra lórí irọ́ àtìjàmbá ọlọ́wọ́ á ní wà láàrú nàyà bèrè káwọn máa ń bá ọlọ́wọ́ ọba òní fi àwọn kòkíì òní fi wọ́n dọ̀nà o áàrì dínà á ń tọ́ àti àwọn tí wọ́n ti jáde kó nínú ìlànà ọlọ́ọ̀ ìyá sàbíìnì. kọ́ì tí wọ́n fi wá lọ sí ojú ọ̀nà míì. ìparí ọ̀rọ̀ yìí pé áyà yìí wọ́n ti ṣe ọ́ ti fi a fi lọ ṣe wà nígbà náà lò bẹ́ẹ̀ ṣe lò gbogbo alábòsí àti fásitì òní wọ́n mà lọ. bàbá yìí ẹ̀sìn àgbà máa jẹ́ a máa rí kọ́ jẹ́ òdodo ọ̀rọ̀ ọlọ́run ò ṣeé tàjẹ́ ọlọ́run ò ṣeé purọ́ fún. ọba jẹ́rìí ló tún pé ojú ọlọ́run tó gbogbo ẹ̀ o. báyìí ni ọlọ́run sàlàyé fún wa bàbá tó di ọ̀la àmọ̀ tẹ̀síwájú gbogbo ẹ̀ púpọ̀ náà gbogbo ẹ̀ náà fara.